ẹ káàárọ̀ gbogbo ọmọ yorùbá àárọ̀ yìí ni òun bó ṣe wá sí mi lọ́kàn pé ó yẹ kí n polówó àkàrà pankéèkì yìí àǹtí mi kan ló rán mi létí orin kan so mo máa kọ́ fún yín láàárọ̀ yìí ó ní ó ń ta sánsán sí mi nímú ìyá alákàrà ó ń ta dòdò sí mi lọ́fun ìyá alákàrà ẹ má pè ìyá alákàrà ṣeré ìyá alákàrà ẹ má pè mí ṣeré o torí bí mo ṣe wà yìí mo fẹ́ kẹ́ ra àkàrà mi ṣé mọ̀ pé bá ṣe máa ń dín àkàrà a máa dín tó yẹ pé a máa fi epo rẹpẹtẹ dín a dẹ̀ ti ń gbọ́n sí lójoojúmọ́ pé a fẹ́ káwọn èèyàn ní cholesterol káwọn ọmọ yín náà kan lè gbádùn mo wá gbé àkàrà pancake jáde bíi pancake táwọn òyìnbó máa ń ṣe tó máa pẹlẹbẹ ni tẹ́ ẹ bá jẹ àkàrà yìí ẹ̀ ní jẹ́ mí mọ̀ àkàrà olóróró sì dá o torí òróró rẹpẹtẹ ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ di size two bí èmi ṣe rẹ̀ kẹ́ ẹ tínrín pẹ́ ẹ́ eh? àkàrà pancake ni kẹrà torí tẹ bá ti rà ẹ kàn máa fi omi sí ni bẹ bá ṣe fẹ́ ni kẹ ṣe fi sí tẹ bá fẹ́ kó pẹlẹbẹ bíi crisps táwọn àwọn ará European máa ń jẹ bó ṣe máa ń jẹ àkàrà kẹ wá fi ẹyin sí ẹ lè fi wàrà sí milk ẹ lè fi yẹn náà sí ó máa pẹlẹbẹ ni iyọ̀ ti wà ń bẹ ata ti wà ń bẹ àti èròjà oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi tẹ bá rí bí mo ṣe kọ́ mo sọ pé it is mo ní it is vegan fẹ́yìn tẹ́bà kí n jẹran non-gmo gluten free fún gbẹ̀yìn tó yẹ pé tẹ́ bá jẹ flour ó máa ń react sí that means pé ẹ máa ń react sí gluten òun rẹ̀ ẹ̀yin tó sọ pé àmọ́ ah, fẹ́ mi fẹ́ jẹ pancake torí mò ń react sí gluten àkàrà pancake mo ti ṣe fún yín o ẹ̀wà ni mo fi ṣe é bí mo dẹ̀ ṣe ń sọ fún yín yìí ó wà ní káàkiri káàkiri káàkiri nílùú amẹ́ríkà níbà àwọn stores tí wọ́n ń rà tí wọ́n ń tà because wọ́n ti taste ẹ̀ wọ́n dẹ̀ rí pé so ìwọ tó gbédè tí mò ń sọ tó ti rà kàrà mi mo ń sọ fún ẹ̀sìn yìí tètè pè mí kó pè mí lórí aago àbí kó fi mẹ́sẹ̀gì sórí dm mi kó ní àjùmọ̀kẹ́ mo fẹ́ ra àkàrà pancake o àkàrà yìí hmm, ti máa sọ oríṣiríṣi nǹkan tá a ti gbọ́ gbogbo review oríṣiríṣi tá a ti gbọ́ nípa ẹ̀ hmm, ìwọ gan-an òyìnbó sọ pé a trial will convince you so tètè pè mí kó ra tiẹ̀ mi fẹ́ gbọ́ pé olówó olówó torí kò wọ́n rárá especially gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó wo tó bá dẹ̀ mọ̀ pé o wà nílùú òyìnbó fẹ́ máa tà o fẹ́ máa tà fáwọn èèyàn pè mí sórí aago tàbí kó fi message sórí dm mi kó tètè ra àkàrà pancake àkàrà pancake òun láyé ń jẹ́ ń sìn tẹ́ bá ṣe tẹ́tí fómi sí àwọn ọmọ yín wọ́n máa jẹ́ inú wọn máa dùn at least tẹ́ bá ń jẹ nǹkan tẹ́ dẹ̀ mọ̀ pé fúnra yín lẹ ṣe tẹ́jẹ̀ mọ̀ pé nǹkan tẹ̀ ń jẹ ah, ah. ẹ̀yin tẹ̀ láìkẹ̀ ẹ̀wà mo ti bá yín ṣẹ̀wà sínú pancake ẹ ní láti ṣe ẹ̀wà mọ́ ẹ̀wà náà lẹ̀ ń jẹ yìí ẹ̀yin tẹ́ lọ pé ẹ ṣàkàrà títí títí títí tí kò dìde bí àwọn àkàrà tó ń tà lójú wòye mo ṣe mo ti ṣe sí pancake ẹ ní láti ṣe wàhálà mọ́ òun rẹ̀ ń bìbà ẹ gbà kẹ́ yẹ̀ wò ẹ pè mí o yàlákàrà ló ń sọ̀rọ̀ kẹ́ ní nice day ó dàbọ̀.